إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته alhamdulillah ana ke awon mekare ne mo yato ini ekuha jana ke ani eta eh, inu ho rajab awabere mi era 1437 ana ikon to mori sallallahu alaihi wasallam awon mi hijira hor maka na madina dosere boy boy ana ke ani ewo eh, inu ho na era 2016 yuwani sana ana ke ya bana jana we آثار الأذكار الشرعية في طرد الهم والغم يعني إفكت يعني سبي سناك أقو وسبي أزمان سبي أسمان إي أذكار ناك آنيا أو يبقى إيه ذكري كنا أكي ذكري ناك إذن أذكار الشرعية ذكري ناك آنيا شرعية يعني ذكري أنيا ناك أذكر نامن yani eh ahun wala da za wa kuru eh na yaka ana kaka international muhammad yani asama mi azkaru shar'iyya azkar na ni ni sharia fi tard ham wal gam ini oy ko ko oy do ko la alham isana ke a kata da wal gam asana ke azama da dile juane alham wal gam yani bi ma'ana ituma yana kana ne yana da ko hadisi na bayan yana ne daki hono hadisi eba inyangume hahen do ansebe hadisi eba igeni so watu wana rwani page 15 wako fil hadisi salih ini hadisa hota ana hadisi abi bakar ana hadisi abi bakar abi bakrata radiyallahu anhu mulina ila qala alayhi salatu wassalam antum mulio kake dawatul makrub yani ajua no za aba ijaza ina mkata yani dawatu man asabahu alqarn yani adua na ita ozaba ijen kata okanala an yakula ana kono kakai allahumma umuri rahmataka arju ayamba ma tuli fala takilni ila nafsi asuna wa miyanwa mota tarfata ayn daman jidaha wa aslih li shani kullahu duwe tinyo a bilam gabadaya la ilaha illa anta enyo mu ake ewo dɔke ma a zama ha min dawa o dabi adua o da den kene ini adua yani o ba dua na kai o da nyu ban kene o da chete un kene doka o ini man ane o ka ono ka ke allahumma umuri rahmataka arju yani ayam ba ma tulein ay rahmataka wahdaka anta ya allah ayam be wo li ayam be unyara ayan ba ẹ̀rù nyara kẹnẹ ẹ̀wọ̀ mọ̀rí ya allah yẹni ọ̀nìmá ture la arjo rahmata ahadi sewak mẹ́ ture ayan ba da nyẹnyi ọba bẹ̀rẹ̀ mẹ́wọ̀ mọ̀rí sọmọ́nà wata ala lọ́kọ̀ wa hada fi ihlas yẹni ẹni ma mọ̀rí ka ani ihlas ani ọ̀yìn mẹ́rẹ̀ ka ẹ̀rẹ̀ àgọ́ mọ̀rí kẹnẹ wa fi tawhid dányin iná nọ̀ ìdọ́wọ́ mọ̀rí sinikọ̀ nyẹn lọ́kọ̀ ẹ̀ka ọ̀nà kàkiri rahmata ka arjo aflul jumla kaka ayamba ma tuleyin o ku heti e sada zana o heto tire onon ono be arju rahmataka yani ma tulay sa tulay ayamba dak taqaddamu al ma'mul ala al amil yani o heti dawdi al ma'mul e sana e ka mo kola prola so yani ono hima polo be o ma'mul be o ko e ma so dawdi ala al amil to be de ukoro yani ana e verb akali yofidul hasr aifano nome bo jisote bo manu kusono nugu kaye isonon kenani sonon nen azman ki mele ka insatul fatiha ki iyaka na'budu instead of na'budu ka iyaka yani oyi mani si mafulu bihi do dawidi o almamulu bihi do do dawidi ukoro yani sono sudu kaye ewu nyara kene ya heken yani ewu nyara kene ma tuli ya yambanin donc وهذه صفة المؤمنين وصلنا بصفة المؤمنين أبيج وكم مولي قال الله تعالى أنا يكمل أنا وتعالى أنا ينبع كاكاي أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أوكي إذن أنا إلي ماذا يدعون أي أبدوا يبتغون إلى ربهم الوسيلة دي يشندو مولين الوسيلة ozi ananyam kawa gure ayyuhum aqrabu wa yarjuna rahmatahu yele anai kai o gure tenu ene ya tuli ayam bo molinan wa yakhafuna azabahu da ya hura ene uyo mulana subhanahu wa ta'ala inna azaba rabbika kana mahzura awele uyo mori subhanahu wa ta'ala bana boro kozo tiyetenan yani kana mahzura ba boro kozo mani chepete asuna ngunile anai kai awa ko tu

أو أولها الجنة يعني جنة عدن يعني إن عملت بما إن عملت بما أنا الكوام قرار صلي يرجى إله وإن خلفت فالنار إلى نمان وقال نمان يرجى الإله هم سبحانه وتعالى إيه نائر روينا يعني وهم قال فالجنة وإن هلفت أنا كوا جوني هل بابو كلا يلاومه هل بابي أمين الصالحات يعني واجوني يا فنار أنا ولن أنا عندك هم محلاني ما للناس غيرهما فانظر لنفسك ماذا أنت مختار أك هم محلاني أنا هي أنا وحيبا يعني الجنة والنار أهبابين maali naasi ka irahuma ɛzɛɛnyi yɔda yani ɔba bile mi ɛna ɛwɔ Eze enyi aha anayi ka yɛ Ekwughị nan ɛkuhi ya kiyama ima jannatu wa naas isaada kɔba janna ɔɔ ɔbili hira ana mi dɔka fanzur li nafsika maada anta muhtaarun yani li fanzur li nafsika ɛwɔ ya nwa yɛn waaw yani anyị ka waa kyɛɛkɛ waaw inire he wonon bira na kawa anyi nan kawa no aho kawa be chutan Allah subhanahu wa ta'ala taqwa ma man taga wa athara al hayat ad dunya fa inna al jahima hiya al mawa awala na kawa ma man taga amo kadine وأثر الحياة الدنيا ذلك أوبا إهونون أنود بني سلسكو يدلمان إهونون ما دو كوغو أوكي كاي أن ممبا مكرا وكرا نباشا نمونا الجنة نموذنا وتعالى إن الجحيم هي الماوى إثنى هي هيرا أنبابا هوياني أما ويلي وأما من خاف مقام ربه ونهى نفسه عن الهوى فإن الجنة هي الماوى awere ọna ikaghị iyanwa ọnụ ọnụnịba na ji ọbịjọ mori bụ na wataala isiru anaghịkaghị e, ọnụba na ma ọbịjọ mori yani isa na ya nisi wannan na anil hawa isa ya ne shi abo doyoyon kai e, ayam wo mani ti sanan then ahomma ni nyawu me dohu na ya na isa ya nisi ya aseyan فإن الجنة هي الماوى إسنا هي الجنة أنا وابي هنا كاوبا علينا أنا مدك فانظر لنفسك ماذا أنت مختار أقوى نكية واو شيء بتر واو دوالي هيلانوني إذا الجنة واني واني الجنة إن هنن أوانوني واي القرآن كوامي سمع بكتا ما من عاطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى أولا نايت أعطى أوفته واتقى دانيا وهموري وصدق بالحسنى إسنا هذا إذا دوكو هذا إذا يعني إسنا هذا دوكو هذا إذا هم سبحانه وتعالى أن يسره لليسر دي رأي إسنا هي أيضاي مدى هورا مي أنا هورا كيون أنا هورا جيكي حديث أنتم مريد صلى الله عليه وسلم أنا ناواتين أنا إذا أنا هيكو نومن يسره لليسر

donc fa yabda dawatuhu li sardi lkarb on to mori sallallahu alaihi wasallam o tinyima adua o edua nkada o sisi nkada kuole alladhi asabahu bihadha ana ikotu bihadha tawhid yoti le tawhid anan allahumma rahmataka arju umuni ayamba ma tule yani arju rahmata ma tule yamba minka hono bawo wa atlubuha minka dimile to hono bawo wala atlubuha min ahadi siwak min to wala nyanya na kebe umuri subhanahu wa ta'ala donc wala takilni ila nafsi tarfata ayn asunna wam yamwam daman jidaha wa hadha fihi iftiqaru al-abd al-kamil ila Allah azza wa jalla asunna bi oisi yani oiro tiye orehe ana iko bu ni do mori subhanahu wa ta'ala في كل لحظات من لحظاته إن أبوما إن أبوما وفي كل سكون من سكاناته إني أبي أوي جهة إنو جهة أبانا كي أويا فأنت فكير إلى الله ẹ̀wọ́ onótìyé ó bìnnà ń dọ́mọ̀ ọ̀sán náà wọ̀tàálà owó èrò tìyé ń dọ́mọ̀ ọ̀sán náà wọ̀tàálà hátà àfẹ́ tọ́rọ̀fàtẹ̀ ayọ́n tó lẹ́tùdí káyè dáàmà ní jẹ́ dáa wò mórí ọ̀nà ọ̀bọ̀ ọ̀sán náà wọ̀tàálà ẹ̀wọ́ ẹ̀ kókó rẹ̀ wọn wúrò. dọ́kẹ́ muftakiru ilàlọ́hì fi kólé ṣọ́ọ́nì wéè ní dín wéè èrò tìyé ń dọ́mọ̀ ọ̀sán náà wọ̀tàálà ẹni àbẹ̀lẹ̀ hasaka wule na mme lepo kate nguyo ene ko ya no ene ya no nyukata de e aworo kaye ena na na wo ena wo tu jino mori e te de ne zo yani enyi di oxygen to be able to survive there ane oxygen enyi jine na nyene nyanga enyi na

because umuri ome danawika anyị ezama anyị nkata anaghị otu dị wakụwa mune wenya mune ejenyi dami sọnọ wedere dị ezi wedu ka wenya petati ahụ wee wale wa hehe wee sọnọ wa chọrị dọmụ dọdnyi digestion abisana ka pass inine di bodo chan dava nyi kai a remove the toxic And your body is not needed. A burn well ma happen. Yani ji kidney wa ma ni problem kana lure ka wa complain ka asma ka ku he he baba. Then do wele we he on we ni do muri subhanahu wa ta'ala. Aoka umuri ogu ele yule doni ka asilo asilo wa tire unen wa he wahala na ko ina. Ona dure kai a bully ọlọ sí ní ìdóhùn orí ṣùgbọ́n náà wọ́n tààrà ní ẹni mọ̀ náà sí nàbọ̀ wọ́n náà ìkáyẹ̀ èyí tí sá ìka nàbọ̀ yàní wọ́rà pẹ̀lú wọ́rà àlákà ọ̀nà rẹ̀ lọ́kẹ̀ wọlé hàdà takol àgọ́wọ̀ wúwà kàkàyẹ̀ látàkẹ́rì ní ilẹ̀ nàfẹ́ tọrọfọta àyìn àtún nàbọ̀ mìíràn wọn dáàmà ní jẹ́ dáa إن وكلك الله إلى نفسك أمور يونبا وينوار ولو لحظات واحد واحدة ودك لكم كنياب

ka wa ba wa yori sasa umuri on wa sasa ake yan wata li'annahu idha waqalaka ilayhi subhanahu aw kumuzuna wa ta'ala o meo kae aika onu shayturan aika onu ubenwayan subhanahu umuri on ne ban waqalaka ila quwwatin umuzuna wa ta'ala ora baunaya etana aika onu nyukatan wa izzatin dunyuin wa qarin dunyu tetemu wa sultan dunyu hinan ana mene mo subhanahu wa ta'ala alaysa allahu bikafin ab bikafin abda muri ono wo a ana kai a bisu weni umuri ono subhanahu wa ono muri wo ono ana no kai wa man yatawakkal ala allah fa huwa hasbu ona aja turo muri ya umuri subhanahu àwọn tọ́dọ́kì hasbi allah omori ọ̀hún aléyẹ tawakalu mutawakilun ẹnu ẹ̀ṣà ìtura náà náà ìkẹ́ ẹ̀ṣà ìtura ìta lọ́kà kan anta ìdàkúnta mutawakilan alallah ọkà ana ìkáyẹ wà ṣà ìtura omori ọ̀nà subhanahu wa ta'ala lanta hofun min shay'in ẹni tó wà ahùra ẹ̀nà ìbò omori subhanahu wa ta'ala wà dákà ń rahun wà àwọn ọdọ rẹ̀ wúra ẹlẹ́tẹ̀ náà yín ní ìkẹwà ń rahun wahafaka kullu in a bi sai sabe de yi yanwa wa bu ko muru bolo du sai turo murihin enyi si enyi se nyane isana kiso dibiawen irere waya hora wa ina de aka na ko amma wa idha lam takun mutawakkilan ala allah anabika wee shaituro omori subhanahu wa ta'ala anyi to sanu ka wa aisha e tura ahafaka allah min kulli shay do mori me kai we e ya wa bi sare ona mi abela na ka e a hewa de ya mi sobo dure kai sai sare ba na hore wa ne ebe tuka ara na ma bi den de tu ko buwe obuwe na je ten ai hori ni nyobe wa na iseme ko buwe na no manage Onye na ebe na daje.

sẹ́mi àkọ́kọ́ wẹ́ẹ́ ṣàkíyàn mọ́ subhanahu na ta'ala ọ̀nà ìdúlé káyẹ̀ especially àmìbìrì àkọ́kọ́ ẹ̀dọ́ ìsọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ ní ní na wọn àányí ẹ̀kọ́kọ́ yẹn láti ìhòòrò yẹn wọn ahanabọ̀ dàhánà náà sì mẹ́ ẹ̀dọ́ fún mẹ́ ìjọ òwe tún

don me kai a bisa e ta bi kire yawa ona ndure ile ne tuko mu yahuda mi ata na do ko o we me ya o ho nya ngure ka wa ale sa e je ndoko no wa so do kunye ni me e ro ka e, wo ho ka na ba ko we bora ndi ta ku ma won e ne zika a no ho na nyo wo ni se sọmọ hụ na isi na ne ka ahụ nọ ke na ọrịa ọ ma ebe ahụ ebe ọ tụrụ na ọ chahụ ịsarị ọ nọ nọ ke ahụ na ka wee satụrụ mori ya afọ afọka lọhụ mi kụlị tee ndị wee hịa nwa abịsa ịsarị wee lee na abịa na kawa nyisa na ka ahụ ke na na nadụ dụ dịba na abalị ma gwa ahụ tụrụ ka anyị anyere na gbuhiri na mitin onye ayira ahụrụ ene kọ na ọ mandiri anọ nyanwụ manụ ya dọjisiri ọnụ na ndawọrọ ke ẹ̀yàtẹ́ tó mọ̀lín hátà mọ́tà tàwákàlù aléhìmìn mahaloka ọkà ní tùdíkà ìsọ́nà ẹ̀kọ́ tẹ́tọ́rà inú náà ọ̀nà òrùka ẹ̀ ọ̀nà ọ̀nà ọ̀rùsọ̀nà tẹ́tọ́rà tó kàlù ìléhà ọ̀kẹ́ dúní dùkà ẹ̀ ìsọ́nà ọ̀nà òrùkọ́nà tẹ́tọ́rà wọ̀. náà ń wọ ìwọ̀n náà ẹ̀họ̀rẹ̀ ní sọ́nà ọ̀nà wọ̀tàwọ̀nà ọmọdún náà wọ̀tàhálà ọ̀tún náà tɔnɔ ka kɔkɔ wɔ mori ilẹ yɔ n'a sɛsɛ yen nɔn sɔgɔbɔ ɔni nke a dun nɔn ɔn tun mori sɔɔlɔ ale sɛlɛm bana zɔɔ ye ka y'a mɛ ɔgbala ko nafa ban le dɔ ya i ka ɔki dɔ bi a ko ɔn maa ni dɔw bi ɔni bi wahala kɛ ka dɔw ɔni ti halaka kan ma jɛ a fili hadis asma kama ni hadith anna nabi alayhi salatu wa salam an nabi sallallahu alayhi wasallam qala aw ka kai man fala atamallahu lahu oke ona ase ebara do do tuo asiri odo se gan yani asiriana enyi tava rete enyi vai pana no mame ejeni wuki la ilay dako wa man ta'allaka wada'atan fala wada Allah lahu ona ase ehu all this be then and we and da anya na gani kai da ko sono na me to ta manye an wa hi ana to da e wo o ti pe janali anani bra be to to be wa hu da ko tan wa hi an an so wa to be o we are ndu kai banyo kola na me na sa me o لأن الذي تعلق تميما أولا نايكا أو سي أبرا دوسي جاون وتعلق ودا دوسي وي أو أبرو دوسي جاون علق قلبه بها فيديو آية نوري جوغي dome kogu ona ndure ki eh <laughs> ani boys na ile e ama e ama enyere ile pa ya na ake otamu no bokunye ihe nwun o mekunye ihe nwun de gije anan ejionan maana inshallah upon our bound ono maana abi mobile idols ono ku ya ìjápa ọ̀nà aṣọ ìjáwé na ọ̀nà aṣọ wa hìlẹ̀ náà na nìba dọ́ṣọ wa yẹ ya ọ̀nà ọ̀kọ̀ ọ̀kọ̀kọ̀ ìlọ nìyà bọ́ọ̀ ìsọ̀nà ká ẹnlẹ́ bá ṣọ ányílẹ̀ na ṣọ ọ̀nà ìjì yẹn ń dẹ́bẹ̀rẹ̀ ìwé àti òṣèṣẹ́ ọkà sọ̀rọ̀ ìkẹrẹ mọ̀nà kàn yẹn tẹ̀ dọ́ǹkà ìjápa <laughs> ọ̀nà aṣọ ọ̀nà wa hìlẹ̀ mọ̀ mọ̀ mẹ́yà láì ya yẹ mú dẹ́bẹ̀rẹ̀ ìwé ya ma

ọ̀nà náà kọfà bẹ̀yìnà mal muslim láyò alẹ́kọ̀ kọlbáhù ilà bẹ̀lá inú mọ̀ náà ìka òkú mọ́rin ẹ̀yìn tí ẹni ju ayé ni ike àti ìlú mọ́rin sọ̀bọ̀nà wọ̀tà ààlà ọ̀ní ọ̀ní ni àtúnẹ́ bàbá nù wọ́n láyà ìtajà ìlàlọ́ ẹ̀yìn ní ìka yìí èsì òyìṣẹ́lẹ̀ nùwà nùgbà náà lọ́wọ́n àkídó mọ́rin sọ̀bọ̀nà wọ̀tà ààlà wọ́lá yà tàmìdò ilẹ̀ àlàlọ́ ẹ̀yìn náà ní bẹ́ wọ́n ya àkídó mọ́rin sọ̀bọ̀nà wọ̀tà donc wa aflihi li shani kullahu duwe tinyire ya meme aban wa hadha fihi ibtikaruka ila Allah osono bi oyilo tu ya ndo moli fi islahi shanu ka kulle eni ko tinya bile yao fa shanu ka fi dini ile yao inaji nyao wa shanu ka fi dunia ile yao ine hao wa shanu ka fi ahiratik ile yao ine kuya dile mao la yuflihu illa iza aflahahu Allah laka enyo ni tinye ebo muli otinyao ọ̀nà ní ìkọwà yóò mú yọ́nà sọ̀wọ́n náà wọ̀tàrálà ilẹ̀ ya mìtẹ́ yọ́n ọ̀rọ̀rọ̀ you don't know the power, the power of dua dọ́mẹ̀kù mọ́ ọ̀rọ̀rọ̀ yìí iná ya dua ìhànà ọlọ́mà lẹ́wùfẹ́ yẹni n kọ́lù ọmọ lẹ́wùfẹ́ ìhànà ọkà ọ̀zọ́ ọ̀rọ̀rọ̀ wọn wọ́n ìmọ̀ ẹ̀yẹ àtà ọ̀nà ọ̀ṣà kàrẹ́ nínú ànìmẹ̀ then ya ya ya sake walihada agosan non kana alayhi salatu wassalam onto mule mule mo ngona dole mo ha yaqulu fi du'aihi o kaina du'an allahumma aslih li dini o mo li tinya dinamme allazi annana kai huwa ismatu amri onno vitana kai isiri ile yam yani adini onno me kai ile oro oro anaika waya nan ile odiyo awen waya nan sama goke adini kasale nan It preserves your affair. It preserves your issue. ذاك وعفله للدنيا التي فيها معاشي يعني كني إيها ميمي أنا إكاي أنا بغير من ذاك وعفله لآخرته التي فيها معادي دو كني يومي أكو يدي أمام أنا إكا أنا بغير من ذاك واجعل الحياة زيادة لي في كل غير umuli nawa mehonon obi ejatum fi kulli her na abaila ana ndile mtikaye ah, anye ahanale ka anye na tamurru bila naf'in afarahu enya ifane anofehona watosabu min umuli dami yani jẹ́ àìka ọ̀ìrọ̀núra fi iná àbẹ́kúra ọ̀ yani ajínanán ànífẹ́rẹ́ dàtọ́ ní báńkì ọ̀ ìdánwò àmì àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ bí i àhúra ẹ̀ account ẹ̀ increase ẹ̀ yẹ́ ẹ̀húra ẹ̀ ká account of our good work yani account ọ̀ ìdáyà náà ìdó wọn náà wọ́ta ààlà wá deposit ìtìnan yẹn ní ẹni mẹ́rin yẹn wọ́n sena goke eko yoma kiyama okora wono aba mfira no suma ofiyakum iya aba yono zebe tututa kama wajada hayran falyahmudallah ona ayro balo ibaya okumule wa manajada gara zalik fala yalumanna ila nafsahu ona ijo sana na ka ayabo zaba tutule nyenye huwa ake wan wata dake wal maut yebe suya wal maut rahata li min kulli shar yani mebe rahatan obe uhoto yeme huni abe udiwi aya aya obe na na ikaye ela tete ama udiwi bana ai agree to the account isaja ka anyi te kono ana so nyi pati o ono wata ono bi the architect mrs okene o mrs debira ono daven ije sudala amen da enyi christian era utosho diwi ọ̀nà lónìíka òun mórí òṣòzò sí ìnáná ẹ̀tẹ̀lẹ̀ sódà wàhálà àti ẹ̀tẹ̀tẹ̀ dá ọ̀ẹ́bẹ̀ ìdáná ètù wípé ìnáná ẹ̀tẹ̀lẹ̀ tó kàwọ́ wàá ṣòzì mà dáná dáwọn ọmọ náà mẹ́wọ́ dọ́kọ̀nà náà yà dọ́ instead of instead of ọ̀yà ọ̀nà ìdọ́kẹ́

donc wa aflihi le shanni kullahu la ilaha illa anta duwe tinyi abe ireyam enyu mujo ta akeo summa zakara kalimatu tawhid awla ndumu tuna wa ta awla nore mo itamai otile tawhid la ilaha illa allah ay la wala yultaja ila ilayk enyu nuru itugu wandan enyu nuru atuitele nuwa na akida wala yutamit illa ilayk ila alaik enyo no da wengo ya a wo mo sona wa taala wala yatawakkal ila alaik enyo sono da ta tora ake because abu mo roro yerere abe na ka e da tora ta na cha tora bene bene bini mo no zuke ni li sono on ko mo wa tura mo wàásẹ̀tò mọ̀sánná wọ̀tàálà òyìṣẹ́rẹ́ òmòrì ọ̀ọ́kátẹ́nuhu ní sánàdà ẹ̀kọ́ gbàmẹ̀. wọ́n yìí kọ́ ààrẹ ẹ̀kẹ́wọ́n ní nàìjíríà náà ẹ̀rọ náà ìka ẹ̀ nọ́mbẹ̀ náà rọ̀rọ̀ dẹ́ta àròhọ́ àròhọ́ màkà àròhọ́ àná àti ẹ̀rọ náà àròhọ́ ẹ̀ wọ́n yìí kọ́ nà àtọ̀ ẹ̀rùn dákẹ̀ẹ́nẹ̀ kò Quran sixty days àmọ́ àfẹ́kọ̀sálà ẹ̀yà ya kò Quran ọ̀nà wa mẹ́ka ẹ̀ dọ́nìkì mọ́ àmọ̀ nyà Abuja ọ̀nọ́rà kò Quran ẹ̀kú yẹ̀ ta ọ̀kọ̀sálà dáná àdàmánu yẹ́rẹ̀ yìí mẹ́nu ẹ̀wọ̀ tìǹẹ̀ wà ntì dọ́nìkì ká ànyìn àmọ́ àmọ́ sọ́nà ní tùgbàdo tẹ̀júgbùrú ayé ọ̀lẹ́ ọ̀ka àmọ́ sí ní máa kọ̀kọ́ wẹ́ áwùtọ̀ ní ọ̀nàdọ̀ kẹ́nẹ́kẹ́ náà mẹ́ẹ̀ni iṣẹ́ yẹn náà mẹ́ẹ̀ni náà kò jẹ́dùn ẹni sí ẹni bá ẹsẹ̀ ọba jẹ́jọ jẹ́jìdẹ́bà ọ̀lẹ́lẹ́ ìlú buhari nàjọ bẹ́ẹ̀ ẹ buhari jọ ka a

ولا تفوض الأمور إلا لك أن ينظر فريواي عاكي هم سبحانه وتعالى لا إله إلا أنت أن يمجسا عاكي فهذا من أمور التي يؤلج بها القلب أصلا بلعناي كاي آتم مقو أم كتا أنا ويلي أدونا very simple دعاء but يتضمن شيء عظيم أو كوا غسنا كاي أو يدن فدك أنا كوا منا مهدو understanding أهو أرون ọrụ ọrụ aza yi mini ni abịa na ya mee aza nye ya nọ na mee ndị ọrụ ekizi kiri awe ndị ụwa ka ya wa ka ya wee nọ mee mizi kiri ndị ụlọ ka ahịa akụwa eze ahụrụ ka eze tọnye na ịhụ na mmanụ nye gị eze tọnye na eke ha kụbịla ọda ebe abịa ntị ka e ya ụlọ ya ya nke na-aja ha láìláha ìlàlá láìláha ìlàlá aláwọ̀ èdò ìlàlá anyọ́lọ́pọ̀ ní ọkà ẹ̀lẹ́kà ìlàlá ọ̀nà tó lè mì ní ìlàlá dọ́kẹ̀ wọ́n hadith rọ́bẹ̀ hadith ahun na hadith sa'ad ibn abi waqas أنا الحديث سعد بن أبي وقاص أنا النبي عليه الصلاة والسلام قال على النبي قال دعوة ذي النون أدعو نايك ذي النون يعني ọ̀nà bí sahibul eh, samak yani adu anabi yunus izaa ah, ẹnu mọ̀nà bí baduwa ah, wọ́n wà fẹ́ bafnil hó dáì kí nínú gbogbo ọ̀yà unzur hazal karb ọkà yẹrẹ eh, ẹn katanan alẹ́bi atọ́ba yunus alayhi salam aláìkó tu anabi yunus alayhi salam ìsàkọ́mahul hó ìyòwò ọmú nẹ wọ́dáhọ̀lá bí dọ́tí àwọn fi àmàkìl báàr ìrẹ́ nyine hu nóku àhánáìka ọ̀ oh, nyine bàdàkì nóku unzur hazal karb azim ọka jiri ran kwasa da wannan fi batnin hot o yi ni wogo wa fi amakil bahar dori ni enyi oku ena ipo onyi nehun musibatun azima musiba den famaka na minhu ẹ̀yìn e tẹ́ hún wọn alẹ́ sọ́lá tó wọ́sọ́lá ilẹ̀ àná ahọ́lá ẹ̀wọ̀ e sí yọ̀rọ̀ jìdù hàbí ìlkàlìmá dọ́ọ̀wà tóra ọtílẹ̀ ọ̀nà láìláha ilẹ̀ àǹtà subuhannaka inni kuntu minaz zalimin ẹ̀yìn mú yẹta àákẹ́wọ́ subhana onini bao inni falatarawi lamana kuntu min azalimin mihina na ka o mihuna wa huwa fi zulmat yunadi o inni etohori yunadi fi zulmat dahi umur subhana wa ta'ala inni tohori non zulmat al-batn al-hud yani etohori inni ni bobo wa zulmat al-bahr etohori ku wa zulmat al-layl etohori lahu wa huwa fi amak al-bahr do inni no akwana ko nyinehun ويردد هذه الكلمات دعوة رسولنا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين هذه دعوة زنون وكان بدعاء دعوة زنون إذ دعا بها في بطن الهون إنه منافق بدوى اليوم إنه فكان يقررها دعوة رسولنا فأذن الله عز وجل دون مريد يصيدا أن يدجة للهود يوه وأمرها أن تلاقيه دم دايون كن نيتو أهنائك aw bututukum wa ambat indahu shajara min yakin dochon oti anaika oti o yakin yani dala ka oti nyanko wa ada alayhi fi hatahu numu subhanahu wa ta'ala dochon lafiyan wa quwwatahu atukatan ba'da an kana fi amakil bar aw lamanaika o inini oku anaika o nyine padaki لكن هذه الدعوات المباركة وصلنا بها دوانا إلى فائدة كان يونس يقولها يعني النبي يونس عليه الصلاة والسلام يقولها أوكا وهو يثق بالله دنيا شاكرا يلومولهن ويعتمد على الله دوم يومولهن ويلتجي إلى الله ذلك يدومولهن إيسي ويسيرانين ويعلم أن الفرج همه ذلك isanaba hone hone nkatanon inan biyadi Allah subhanahu idumuri ana konon ni bananoinan dako hadhihi kalimatu tadamanat umur arba sono be adua otire na ikaya o kwa gu ile na al amru awwal ipapa tauhid o do we mori kunya la ilaha illa an enyi mula sa aka tauhidullah onon bi o do we mori wal amru thani ila huwa tanzihi allah subhanaka oki o nyi mori yani onon ni ban wa mana subhanaka yani tomin sebitumi subhanaka yani unazihuka ya allah máa yan ẹ̀wọ̀ mọ̀rí ankó lè máa láyà lẹ́kọ̀ọ́ bí ká àbísánà ìka ẹ̀fẹ̀rẹ̀ unazihuka aninakọ́ ẹ̀t máa nu hún ní ọ̀ẹ́tì ha wọ̀lù òyó àti akọ̀wẹ̀ kàkà kọ̀lọ́nà nyàkùnmọ́nà unazihuka ama yasifuka bí ìlú wasifun máa nu ọ̀lẹ́sánà ìka ẹ̀ e. èrè ní èjìwé èyí ti jìwé ọ̀ min àdá ìrúsọ iná níbi ọ̀ntọ́ ẹ̀ ní subhana rabbik ọ̀nínibáwẹ̀ wọ́n mọ̀rí yìí rabbil izzati anawlari uyi adari hana kon luya we amma ya tefon hun ni sanai kaye azen ne ti juwe o mori ona subhanahu wa ta'ala dokal amru salif ila yauta al itiraf bi zulm wa tafsir oy confess oy ti tohe ka ono mihuna doni jihan inni kuntu min az-zalimin mihuna naika o mihuna

ọnyere ni ọyịga yenetọrọn ọrịghị ọrụ ọrụ ema hụra men mmụrụ ọrụ ya ma hụra strike ayị ya kani akwụghị ayị di ya sụzụ ụmụ na wata ala ka ayị akwụghị ọnụ ya etu na yani kafiro min alladhina yantasibuna ila al هم يهزون شبهة ويقولون أستغفر الله أستغفر الله دون يعرف معناها أو تحقيقه يعني ضروري لنا كيزوجي إسلام هنا جن sẹ́nà yẹ kẹ́nẹ̀ ẹ̀nẹ́ pọ́ndà ta nka akóyọ́nà máa mẹ́ mẹ́tú bá hùn náà anánikẹ́ náà kìí tẹ̀sí bá rọ̀ wọ́ lẹ́yìn aka akẹ́ asàfẹ́rọ̀lọ́ha asàfẹ́rọ̀lọ́ha ọ̀ta. yẹn ni ẹ̀rọ náà kò dábàá yàrá kà sọ̀tọ̀tọ̀ yóò náà kàkà astaghfirullah allazi ma allazi la ilaha ọ̀nà mẹ́nà ní ìṣe wá yẹ ùjẹ́ ìnáà yàndúwọ̀ kọ̀ǹfẹ́ ìtakùwẹ́ àwọ̀ ẹsana istikfar oyi po ije ebe ebe eju emu meze istikfar ọrọ yani ahụ annadamu ala ma fat yani wai fun waye eh, in sanara jowa wa yatruka al-ma'siya fi ta'atiha in kana mutalabisa biha duwa to honi yono enu mono da kali e kagu ma alukiren wa niya an la yauda ila zam bima baqiya min umri duwa maru ka wema bana bana wema bana bana ne yono in sanara ka o betel in hawo yani in kana fi haqqi Allah faqat wen kana fi haki bani adam ana kani haki yezi ana bi adam ina do tonwa hon ne akubena anyi huna no me do ba ile ma no do ko ije ye huna ma kai wa ma ko kana dak wa lihada akagwafa nan yabza al insanu fi kulli mulamatihi azabana horaine inni ahabisana ka azama wa fi jami'i ahwalihi inni abi an katan wa shiddatihi àti àbẹ̀rẹ̀ náà fa àzàmà ìlàlọ́ ìdá ìkídó mọ́tò náà wọ̀tà aláàánà láyẹ̀l jẹ́ ilẹ̀ ìlàlọ́ ẹ̀yìn náà bá ń dán kún ní ìtòsíre àkídó mọ́tò náà sọ̀rọ̀ náà wọ̀tà alá ti ayé mùsíbà tó wọn náà wọ̀tà alá المخلوقات كلها abuna gabadaya wallahi ma jamuriku ma yamlikuna laka shay'an enyi tanyenyi ene ngume enyi tanya ngume o yani abara gabada ya eke na agowo enenya ngowo no enenu kala sura wala to ana loke in aradaka allah bidur ma yamlikuna daf'ahu wa mawlana wa ta'ala o shan katao enenyu katao kokole

yaza mba ayamba fala mumsika laha enyo na abalị ma e muri oko na zorihi enyo na nyanguza katorizo eweze ebe ne nwene ehuna na holihin wallahi ori yoko na go wenyangugo na sebe ni rama enyi te were kọrị babe bụ mụzọ na wọtara bọọbụ dara kadara kọbabe dọkị wama yumsik fala mursila lahu min ba'di onu mụzọ na wọtara ọrịa za jẹ ẹ̀yìn tẹ nyanwó wọlé mọtò kọwẹ ẹ̀yìn tẹ nyanwó na fẹ́ǹdé ayé ń bọ̀ nọ kọwẹ ọ̀rẹ́ mu nù mọ́rí subhanahu wa ta'ala. ọ̀nà lúreke ìfúnnumọ̀ ìgbọ̀nà wọ̀ta ààrà ọ̀rọ̀ àkádàrà nìkan mẹ́ àzàrẹ́ ilẹ̀ sọ ìlúkàtẹ́ nẹ́ẹ̀nara ẹni tàrí jẹ̀nú ẹ̀nẹ́ẹ̀yàwó oníṣẹ́yàwó mẹ́rin yàní anáníwà ọ̀nà wìká ẹ̀nẹ̀ sáà sọ́nà ìkàyọ̀ mọ́sùlùmọ́ wọ̀ta ààrà ọ̀rọ̀ àkádàrà nìkan mọ́ni dọ́kẹ̀ wọ́n la yaqulunna Allah aka wa hawa usi man khalaqa as-samawati wal ard elatun samma atitisu yani enyu ne wase la yaqulunna Allah de kumuri Allah subhanahu wa ta'ala kul ka wa kai afara'aytum ma tad'una min dunillah leni ni je uno bale ma je in arọ dani alọ họbidoere ha hụ na ka asịkwu ka asịfaatụ duri ọkụ i hụ mụzọ na nwataala anaghịkwa o sime ịnkata anyị wakai ka asịfaatụ duri ke koo ya na nkata nọ na anyị ka ị ịnụ nye ọsọ koo lee arọ hal hunna mumsikatu rahmati mumu subhanahu wa ta'ala ohuli bicho ke ayambo we anyi wakaye ayambo mulio no ne nyanguzaje ni subhanahu wa ta'ala ala kul hasbi allah ka ku mulio ho alayhi yatawakkalul mutawakkilun ya no mulio no subhanahu wa ta'ala ena shay tore tanawra da tora u mulio no ne shay toran sesuna subhanahu wa ta'ala ọ̀ọ́kà kan náà mẹ́ ẹ̀ǹkẹ́ nyẹ́ ọ̀nà ọ̀nà àwọn sọ́dọ̀ mọ́ríkà kọ́lé ẹ̀dọ̀ lẹ́bínà za amtòmìndó nìyí yẹn wá hẹ́ọ́ nìyí káyọ̀ká ẹ̀dọ̀ káyọ̀ká ẹ̀nẹ̀ hẹ́ọ́ ìtànà ìka ìza amtòm ẹ̀nẹ́rọ káàní sọ ìmìndó nìlá ka mìndó nìyí ọ̀rẹ́ mu nọmọ́ríkà ka wọ̀tàhálà fàlàyàm lẹ́kọ́nà káṣfà dúró ànkùm ẹ̀yàn ṣókòrè ọ̀yàn kárakòrè ẹ̀ńkátánà ìka ẹ̀ ọmọ náà wọ̀tàhálà ó ti ẹ̀fẹ́ were ẹnkọsínú mórí kò sí ẹnikálẹ̀ ẹ̀tẹ́kàtẹ̀hùn dọ́là dọ́ ha ìsáìsáwẹ̀ wẹ́rẹ́ mẹ́rẹ́ vóòtù yọ náà àbọ̀ ọ̀dọ̀rẹ́ nílùú ká buhari ọ̀rẹ́ ẹ̀rẹ́ ọ̀tá àwọn ìsáìsáwẹ̀ dọ́kúpọ̀ dọ́là kó àrẹ̀rẹ̀ ní kọ̀rọ̀ five thousand jọ́nà àbẹ́dà five thousand àmọ́ òde netewa na katengu na wan sami akoka yala isa ihu ni o mo dilo ka ye eja re pe baba na ka a a eto ka te won lo ka pe baba ejo no but bolan wa ko ka la le ki pe baba lo ka e le su ba ha sami yala fi na bi buhari amun wala buhari ma so wala Eh, omori e ka e. E wa mmanụ ukwu enye ụlọ n'ọlele sàkóbẹ wáyé káyé onúmọ̀tò náà wọ́n sàálà ọ̀nà ọ̀kan náà fẹ́rẹ́ ní jẹ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ kárí ìjọba ọ̀nà wa tó wẹ́tẹ̀ ka ewa ko kalibiri amijoba ewa ko kanigara amijoba na aro ya that's the why one wewe eye kuliowa ese ona ka te munyawo ela bele beni enyo le leleru and the ayen ihe ato honan oyo go aboya fika ye umul subhanahu wa ta'ala

ɛwɔnyo katɔ iwari condition ayi ama wɛyile ilala hina naajin adaba naa yetungu huwa sana wɛ dure waa kuma na ŋun bolo yani party ɛ b'a kɔnyi party buhari ɔni party against buhari ama ɛnyɛ nana jɛ ilan naka buhari ayi sɔwɔle nana nka buhari ayi sɔ ami o le su ali kɔn na yanni su ɔla ayi sɔ do mori kosun bee yi su. dok adur alladhi arada Allahu nuzulihi akawira mkata anaikum uri uskunu kyoyete la yamlikuna kasfahu wala rafahu enyo na mkata ikara enyo na mkata ira kurakole fal hafid الرافع القابض الباز اوكا اول فالحافظ انا قارسا الرافع انا قارسا واحده القابض انا مازسا الباز انا قراهي almọ́ọ̀tì ọ̀nà àtàrà almani ó ní iyọ̀ almọ̀ẹ́zù ọ̀nà àti ìzáyọ̀dà almùsílù ọ̀nà ìka ọmọkọ̀lọ́ ọ̀rọ̀ ẹ̀nẹ́tẹ́ alẹ́bìbìyàdìhì azimatul umar anáìka inú wọn àbẹ̀rẹ̀ yẹn huwa allah subhanahu wa ta'ala ona wi umuri subhanahu wa ta'ala anaike onin ya tun ba anowe fala yulja illa ilayhi en do la si uguwanan en do la si tilindan akidan wala yutamat illa alayhi en ono la la won ya kunu yani onin atune ba bo muri ona فهذه دعوات أصنع أدوان أو أذكار أربع sabadat bi sunna ana ka o hefete ni sunna ani nabi sallallahu alaihi wasallam hunu ba ne yite ilaj al qarb inni oyi muko en kata ana ke ozo ina dakwa jaa fi hadisi ahar azim o lebe ni hadisi sana ka hadisi da mawai rawahu imam muhammad ana ki imam muhammad da da fi musnadi ini musnadan wa ghairihi atanawa an abdullah ibn mas'ud hunu abdullah ana wazi mas'ud radiyallahu anhu mulina anna nabiy sallallahu alaihi wasallam falata ala nabi kọ́ọ̀lá ọ̀ka ke ma asọ́ba ahadan kot hamun wala hazan ọba kyola ẹ̀nyẹ̀nyẹ̀ ẹnkata ari ẹ̀zama fakọ́ọ̀lá dọ́ka ka alahumma umuri inni abduka ẹ̀mi ọ̀rẹ́hà ọ̀mẹ́rin wabnu abdika dimi bojori ha ọ̀nọ̀run wabnu amatika dimi bojori ha ọ̀nyẹ́nẹ́n

أو استأثرت به في علم غيب عندك أو كوا شوت إن ينو يكتوه إن دايكا إن علم الغيب أو يعدون أن تجعل القرآن ربي قلبي ما في القرآن أو جتنا كاي بو يا أسمع كباشا بو يا أيامين أو جتنا كاي نوريتي أيام ونور صدري دوبي إتوي أيام يعني بتوي أنا كأن آه، هنا تامي وجلاء حزني دو شوكوزي يعني إغمام وذهب همه دوس أم كتم كولي لقد ضمنك إلا أذهب الله همه وحسنه يعقوب مريشو كولي إسانا زما أسانا كاكافيه وأبدله مكانه فرجا لو مريد دولة جان يعني وينوزي قال ذاك فقيل يا رسول الله ذاك وانتم مريد صلى الله عليه وسلم ألا نتعلموها أفقة فقال ذاك بلى ينبغي لمن سمعها أو ورنائك أو و أن يتعلمها فقط يعني أجوان أنتم مولي صلى الله عليه وسلم قالوا يا من هو يا قطن لكن نحن ربما أننا سمعنا ما مر سمعناها اي لا أولو أولو ادو من كاجنا كاجنان يالا ومولو أولو ذكر لنا في بعض الخطب اه ما ẹ́tàmọ́ يعني ní بتبني في بعض الدروس إني لسنا ينا إكايا قطن قرناها في بعض الكتب يا كاين وني لكن ربما بعضنا لم ينشط لتعلمها أذني فايناي أو كون وان كويتا إني كاي أو كوسي أديونون لا من جهة الحفظ أو مسؤول كونها ولا من جهة فهم المعنى إلى مسؤول كاي توما نونو يسري كدونا بناكا ولا من جهة قولها عندما يصيبنا الهم ده إلى نيزوغي كايكا إنو مونم كاتا وسكاني nyanyere nyi kɔtɔ k'ale nyi k'anya le nye ada ne yi nuwa ne ada mo hoo hmm dɔke fahali salasa to anuwa mina safre ɔsɔn ne bi ozɛta ɛni ɔyi kiba ne ma ɛma anyi fari tol insan fi hibzi ha asiliya abi ka anyi isaida ka ɔzɔ kiba ne ma ka wa ha wa kɔrɔ ha abi ka ka wa muzakirɔ ta abi ka ɔyi ti do wa tamayan. أو أنه يفعلها أو قرنها ولكنه يفر في فهم معناها قرنا أو جنرا ما إني أو يغدسان تمان والوقوف عند دلالتها دوجة إني واك بدونا تدونا بنسك وامي بايك أدوك نوع بدك وابعان أو أنه يفرط في الإتيان بها أو قرنا أو جنرا ما إني أو يتوابه يصيبه الهم والغم أنقطع تزامدوك عنه

wa nujahid anfusana ala mu'alijatuha diya masawale lile ngwai ini oisi mkwe ngwai fa hadha du'a mubarak ahbara salawatu wa salamu alayhi wadana wajua na hila sala anaika annibi mula mingwa dole mo hayo ko tin bebe nan annau oga ke ma min abdi ewa nyore yusibuhu ham anaiko tuwa ile ananyuka ile yakata ile anaika au nyukata au gom au kila anaika onyezama fa ako mori to ko le ya yani on ka tene to afida mele ko to wa abdalahu makanahu far eh, farhan do mori da la to ahan da yo ni ne wa fi riwaya in riwaya farajan uzaina badal al gam do mori da la to al gam yani ila na ka zama alladhi yugati kolob wa yuallimu ala ko mani kwai da zama da to wanwore da kata wanwore ويتحول فرحا بعد الدعاء دوبا علينا او ويرمي الدعاء يتحول الى ارتياح دوبا نبا عليه ان دو كوكورو ونا كاي كومفورتبل ومن بعد ذلك او علمنا ياتي فرج من الله دو دو فرج وزينا من الله سبحانه وتعالى هن هو مولينا كا انون نسمع بابان للامر الذي علم بالانسان اللي انا كاي عالم الله والذي دلنا على ذلك هو من زواي وعبرنا به دوك نبنانه وارسدنا إليه دو زواي كيالنا الصادق المزدوك أنا وني لنا كعلا كاكي الذي لا ينطق عن الهوى أنا يقوم كالهوني أريتان صلوات الله وسلامه عليه أمور مولي أطريقا نيتوا فقوى والله ما تملكوا إن هذا كلام الحق أو إلى إذا إذا وإن فيه لتفريجا للهموم oke anyị na na oinuzi ijedo inile na azama wasifa olilgumum dọba hono wasifa lilgumum ile na ke azama وحصولا للفرد دو بسنائك آنوزي وتحقيقا للفرد دو كوهي ليلان أوينوزي كما أخبر بذلك رسولنا أسمى كوميشن به أنفاي عليه الصلاة والسلام أمور من غنى دعا لموها ونحن في هذا الدعاء أي ندعو نحتاج إلى أمور ثلاثة أشرت إليها ye ni dite tana ka mara tanu wani nan al'amru awwal ila baba annu hafizahu kaya ha wal amru thani ila hawa an nafama ma'anahu kaya ya utuman wal amru thalith ila hota an nuhafiza alayhi indama yusibu ahadana ham aw gam yani kay tille non dia ka ejo kanyo nyai nan wai en kata ke zama dako wa indama ta'ammalu hadha du'a eji asin na sebedi re fe na du'a najidu annahu yastamilu ala usuli arba ibele ka aduyo non o ko ogo o ka ena la buda min hali ilaj humum wal ana ya bero fimu oko eza ma tan kata wala an enyo ya gai ya bedo rure sunnan wa an nuhrifa ala famiha di anyira bo bi ya di papa be da wa ipo re yo no da bore yo mori subhanahu wa ta'ala idha aradta li humumika dhahab wa fi am kata ona fa haqiq al ubudiyyah lillah menwa okaye ori ho bi yo wanzur tahqiq al ubudiyya fi hadha du'a o ka yele yani oy ko hile la sana ha ole hina duonan al awwal oni papa ma tabda'u onobe oy ni ma to hakke ko ubudiyya oy ko hile la yani sana ha ole tako do ga allahumma umuri inni abduka eme ore ha umebe ibnu abdika dimbu jori ha wonoron ibnu amatika dimbu jori ha wonenen fakolu oy kono ka inni abduka ọlẹ́ àwọn mẹ́rin ayé bí máàná àbídùnlák lak, sọ́mì náà ìkáyẹ ọlẹ́ ẹ̀mẹ́rin ọ̀nà àbúdù kàdé máa hẹ̀kẹ́ ọ̀n àdúgbò kàdé máa hẹ̀ ọ̀n àrùjò kàdé máa túláwé yìí àtàlù kàdé máa hò sílẹ̀ yìí àtàmìdò àlẹ́kà dèmíkà ń wáyà ọ̀n àtàjẹ ìlẹ́kà dèmíkì ògùbà ó sílẹ̀ ọ̀n wà ọ̀n. wàtà samuel ọkà ìlẹ́nà ọ̀dà anna أهم ما هكيني أي ما هكي يومين أني مزلل لك بمي بنغم نتاون أنت هلكتني أواتنا من أنت أوجدتني من الأدم أوا مكما يران هون سنايك أذينين وهلكتني بعد أن لم أكن دوتنا من أول منايك أذيب دينيم وأنت الذي تدبر أموري ذلك أموري سبحانه وتعالى إلى يمي وابران إلى يمي ومكانن ذكر ابن عبدك ابن أمتك yani fa anna abdika eme fa anna abduka wori ha omeben wa walidi wa waliduhu adame atadamo ban ila adam ko na una lebi adam kulluhum abidu laka aben hori hebu anta alladhi khalaqtahum e wa mawzana wa ta'ala e wa tunani wa ummi awi ranyam wa ummuha ati onyan ila hawa ko na ngune hawa e nana hawa because sali ra kai kana na ile ohala obin kulluhun na ima'un laka a benin ne orin da yaron an tallabe a wujada tuhunna ewa meka enneyaran fa anna abduka emirwaliha wa anna abdullaka bin morihun istaji ilaika dimesi oitire hun wa wa aduka dima wa tamidu alaika dimi ben wa ya wa fawdu umuri ilaika daika ilayam awwal tahqiq al ubudiyyah lillah

ọ̀rì jíbẹ̀ mọ̀nà nínú bá wọ́ yẹn mẹ́ẹ̀dín fi yà hókùmọ́ ọ̀kàlẹ́ ọ̀dá ẹ̀kọ́ náà náà tó rà mìíràn sọ̀n adùn fi yà kọ̀dọ̀ ó dọ́wẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dá mẹ́rin yẹn kádà rọ́nú mẹ́rin hàdà fi hìl ìmánu bẹ̀rẹ̀ kọ̀dọ̀ ìwọ̀l kọ́dà ọ̀sán ọ̀bọ̀ ìdọ̀ o eré kádàrà àti ìtúná ìfòmùsọ̀nà náà nù. وأن الأمور كلها بقضاء الله وقدره أبلغ بعدها أبان يتنا كمولي وقدران دولا نيوك عنو مبايا dɔki naasia ti bia de ibami ɔyinu ɔbidi bami yinu ba naasia tɔki naasia ɔnɔ mukɔdama to ras ɔnɔ bɛ ɔbidi rɛ sun yanni daba ŋun rɛ fɔbɔrɔ wa naasia to kulle ɛsan bia de la yanni ɔbidi igbe aabɔ ɔbidi rɛ so aabɔ la ɔyinu wo mori yudabiruha kaifa yasha do mori la baara o mebe wa yakumu fiha bima yuri do mori amukaye na nsini do mori hin ọmọ ọgọ́mọ̀ ìkàkí ma min dábátín ilẹ̀ àhúwà áhìzò bí na ti yàtì ẹ̀rọ àyìn tó pa àápùmórí ìzáàrẹ̀ ọ̀bìdẹ́ ìgbè ọ̀bìdẹ́ rẹ̀ fún iná rọ́bí alàtẹ̀rọ̀ ti mùsàkín moriam ọjọ́ ní ọrẹ ẹ̀ bíyàdì lọ ẹni bó mọ́lẹ̀ yọ̀dà bẹ̀rù hóm kẹfà ẹ̀ta dómọ́lẹ̀ àbàrà wọn mẹ́lẹ̀ ẹni fi fi hìn máa yòrè dómọ́lẹ̀ àkádàlá ní rẹ̀ ẹni dómọ́lẹ̀ àmẹ́ni rẹ̀ ẹni tínúmọ́lẹ̀ yóò sí yóò yẹ hàrá dọ́ọ̀fọ́ wọ̀yọ̀tàn wọ̀yọ̀mẹ́tò hàrá dọ́ọ̀wọ̀tàn wọ̀yọ̀bùnì hàrá dọ́ọ̀mẹ̀ká ọ̀sán nọ nyize wọ̀yọ̀fàkìrù hàrá dọ́ọ̀mẹ̀kọ̀sọ́ nà orosìyẹ wọ̀yọ̀ ezu hàrá dọ́ọ̀súyọ̀tàn wọ̀yọ̀ zèlù záká dọ́ọ̀mẹ̀ká ọ̀sán ọ̀bànẹ́tẹ́ wayamrodu hala do me kengo oje ton wayasfi hala on sodo kwana na do muri akeo kwana doka kul kul illahumma malikul mulk kaka umuri malikul mulk ono hino yo hinayo tutil mulka man tasha do si yo hinayo yo ne ibe watanzul mulka mimman tasha do to horo ni be yo won odo kali yo fuba وتعز من تشاء دو مولي سوي ذنزين وتذل من تشاء دو بانا تذنزين بيدك الخير إنه مولي أنا إنه بان آيرا إنك على كل شيء قدير ومولي أنا سبحانه وتعالى أنا نقال تلفا بكا سابرسون ذلك الأمر الله سبحانه وتعالى من قبل ومن بعد أفا الأمر لله إلي أمور يوبن أنا نبانا تنبا فابدي أتي أبا غيما وكل أم أعبلي إنما يقع بقضاء الله بنا ملي قدر مولي فما شاء الله كان مولي في دانيا ومن لم يشاء مولي في لم يكن إهدان يمنيا ولهذا من أعظم ما يكون في علاج الهم والغم فقال وضع إني إلى أنا يقول دم إني سنعفي إذا ما أون سنعكاد يعني الإيمان بقضاء والقدر

هو العبد المؤمن أنا بقولي يقوم لي تصيبه المصيبة أنا يتنقذوتها فيعلم ضيقه أنها من عند الله يدوم لي أولا فيرضى داهنين ويسلم ضحا ولهذا الإيمان بالقدر أو قاعدة للقدر له أثر مبارك أني إفك أنايكا أني آه، أني لقاعدة يعني له أثر مبارك onye ezama anaghịkwa onye sọịla yani onye ya asiye yani onye asiye mubarak anaghịkwa onye sọịla alal abdi yọrịhị fi rahati qalbihi yani kai dure ke aya non wato wato manina tunafi dure ke ohwan yani onye contentment of mind yani ohwan يعني أو نانته ولهذا قال عليه الصلاة والسلام أغوى أنتم الأمور من وراء دولة مهاية لكن عجب لأمر مؤمن إليكم inna amrahu kullahu khairun abere yani ni oizawin walaysa dhaka liadin enyo no man ya illa limumin akukomori inna sabatu sarra'u eji enworo otu a shakara dokomori aba fakana khairan lahu ona oizawin wa inna sabatu darra'u enkato obetu sabaro do nituri fakana khairan lahu ona oizawin yana ndokomori ka enyo na man ya ake dokomori

sọ̀rọ̀ ọ̀nàmọ̀sọ̀nà wọ̀tàrálá ẹ̀dá ọ̀nà ọ̀rọ̀ àkádàráká ẹ̀sọ́nà ọ̀nà àmẹ́n ẹ̀dán ọ̀nà ìrètí alhamdulillah ọ̀kàl mọ́mìnà fi sàrọ̀ òkú mórí ní wọ́rọ̀ yà lẹ́mú anáhà ní àmàtòmìnà lọ ọ̀ ẹ̀kẹ́ wọ́n وفي الضراء إن أنقطع يعلم أن المصيبة بقضاء الله أو يكنقطع أن نمر قدرا سبحانه وتعالى أن نبانا سنبا وأن ما شاء الله كان سنمر يسيونا من ومن لم يشاء لم يكن ونمر يسي آمن فيصبر عليها دون سهولنا فهو في نعمة ينال ثواب الشاكرين إجا إن ورا دانيو أتجد نايك أقوى وفي المصيبة إجا إن أنقطع ينال ثواب الصابرين دون يتجد نايك أبي كما لنجيلي يتوى وهذا لا يكون إلا للمؤمن أين نوم من يأكو كمري يقال أصل الثالث وهيته الإيمان بأسماء الله وصفاته أنا وهيده له مري أتفجوان وتوصل إليه سبحانه وتعالى بها دويتي وزندو مري أنه نبانا تنبع إليه ولهذا قال عليه الصلاة والسلام أقول أنتم مري مري من وعدار موها أسألك بكل اسم هو لك ما هو سيري عبد الحنا كريها وابن sammaita bihi nafsaka ana ikawa ta yan wa wata aw anzaltahu fi kitabika aw wa tu'tinu wa aw allamtahu ahada min halqika aw wa zoya zinya inuna aw istatarta bihi fi ilmi ghaib ghaib indi inda ay kawe tinyo wa kote inni tana kai inni ilmu ghaib aw kana dai down فمعرفة أسماء الله ومعرفة صفاته وقائلهم مولين دي عليها في جوان واردة في الكتاب والسنة أنا إكاني كتاب والسنة wàtàwàsọ̀rọ̀ ìyàlọ́hì bí a dọ́ọ̀dọ̀ ndómori dọ́ọ̀dọ̀ bàdúrà ndómori olókèrè ndómori rẹ̀ min àzọ́ min humor ọ̀ ẹni rẹ̀ ọ̀dẹ̀hùn alẹ́dẹ̀ sákẹ̀fù bí alhumum anáìka ọ kára kóòrè ẹnkata wàtúzádù bí alhumum dọ́ọ̀mìkì ẹnkata nọ́là ìdàmọ́ nọ́là ìnànà kóòrè ولهذا قال الله تعالى أقوى ملكا كاي ولله الأسماء الحسنى فادعوا بها أم مليا إلى هنا كله فادعوه بها وهي مليا وقال تعالى دم يا كاوزان كاي قل ادعوا الله او ادعوا الرحمن يا وكاي وكاي انكم الله او كانك الرحمن ايا ما تدعو ان نهي كان فله الاسماء الحسنى او مريا بن الهنا كاي الى هاي نك الى هذه وقال تعالى دم يا نبرك هو الله الذي انه ومريا نا كينو مريا انه هو الله انه ومريا الذي نا لا اله الا هو الا هو عفوا alimul gaibi washahada ono nyoikana tena tena ikublike huwa rrahmanu rrahim ono wumulia noyamba daikawole mwayolen doka huwa allahu ledhi ono wumulia noikaye la ilaha enyumulia illa huwa akone almaliku ono wuhinoi alqudus ono wani assalam ono ve enworon almumin ono wumulia noikomayone ten almuhimi ono wumulia noikaye ono mani sheipa bilen العزيز ونتتامون الجبار يعني هنو كعبي فاسابين يعني دومينيون هنو دومينيتي عبي فاسابين المتكبر هنو باني هنا عبي فاسابين لك سبحان الله هنو نبيو موليون أما يشركون انسانا يكاذرنا فمي صبا ولي لها دالا نيابا دوا لو كمولي وغنى دني ميزينا عبي لكنا مانا فكو مولي جنة دوزينا عبي فنهين لهم مولين kaka ulicho yenu umuli oga kono lyolicha ko ola lyolicha do muli ola lyolicha dake huwa allah al khaliq al bari al musawwir ono umuli na khaliq ono tonan al bari ono kula ko al musawwir ono bala teresa ono mani sate zat na terani lahu al asmaul husna ano wenile ana kile holo lahu yusabbihu lahu ma fi samawati wal ardh

يعني استقل القرب إليه بما يرضيه يعني tómìnà ìka wéé tí ọ̀yẹ́ kàgọ́rẹ̀ ìlísánà ìkó hinna ìrẹ̀rẹ̀ bọ̀mí ma yọ̀rọ̀dọ̀ lọ ọ̀yẹ́ ìsánà ìka òmúrí òyìnà ìrẹ̀ amọ̀rọ̀ ìbádé bíhì ọmọdá ìrọ̀lẹ̀ hàn kẹ̀nẹ́ mẹ́ àyẹ̀tọ̀wọ́sọ̀rọ̀ ilẹ̀ ìbí ẹ̀sùmá ihe kẹ̀nẹ́ tùzẹ́bí dán lérẹ̀rẹ̀ hàn subhanahu wa ta'ala ọ̀nà ni àtúnlẹ̀ bàbá agogo ontu muli umuri omengona dole muhaya yatawassalu ila allahi biasmaihi do si ozindu muli rehanen kana yakulu fi duaihi o kaini aduan allahumma bi ilmika alghaib amuri lili oyao onunyo isanate wa qudratika ala halq ana ikawanyu kala tele sore hiretu tawassalu ila allahi bi ilmihi a tuzindu muli وتوسلوا إلى الله بقدرته دليل تلندم وليلي كمولي ونقطان اللهم بعلمك الغيب وكليلي أمولي ليلي أياو إني أياو نونيو إسنايك أوتي وقدرتك على الخلق يعني أتين أين قال نونيو قال لك أمي لك أهيني hami kwete je mahara mata na hayatu hayro li ana wiko ayi ala ononyo ila humi watawafani duwa damu we maka ndatil wafatu hayro li ana wika lima ala sɔgɔ de tɛ ɔnɔ nyɛ yɛrɛ mi hun dɔnku kɔ bɛ kɔrɔan ɛni kɔrɔan wadu hin ni bɛ rahmatika fi ibadi ka sɔlihin luwa sin mi hun ni ayan baw ini ɔliha ɔna ikɔliha na mu kɔlɔ yɛrɛ yɛrɛ yanni tawasuli alahi bi rahmatihi wa si ozin domoli wa baduwa domoli rahman subhanahu wa ta'ala ana ni ba wa fi du'a il istihara ini adu istihara allahumma umuri inni astahiruka maanyi roro be elmika lero yao wa astaqdiruka jimile tukataru bi qudratika lero katao tawassul ila allah bi ilm wa bil qudra wa tuzindu muri lele oye atero kata ولهذا أقوى يتوصل المسلم إلى الله بأسمائه وصفاته ọ̀dàbíyèsí òzì ọ́ àdúrà ndó mọ́lẹ̀ lélẹ̀ ha nàtàbẹ́jì wá ṣùgbọ́n náà wọ́n tààlà ọ̀nà ní àtúnẹ́bà dọ́wà wọ́n na tawassul amu samin ọkọ̀ sọ́nà náà bi tawassul anáìka am ọ̀pọ̀ ọ̀gù samilu yan donya dokwa be danye abere bi asma'illahi kulliya ilehu mori aban ma alamnahu minha wa ma lam na'lamuhu ana ya ye ina na na-ata tana ya ye were wa bo itele ila na ikawa ye wa wa badua ndo mori ila na ikawa ye dura badua ndan ila na ikaye we andilele onto muri sallallahu alaihi wasallam o me yuzi ile ho muri ana mo zalaba jela ka ile ho muri o wa kaka waka uh, wakaki ya wadudu ya wadudu ya uh, 1000 times so wama ni sile ya mboni kabole sile ya then man we bada bada la sile ya iju we bele kunu vine hida yako waka sile ya ya ni wono ni manale sile ya wadudu wadudu ya oye ko dara nka weka weka mo di ya hola ben so waka one umawo ya jamiu ya jamiu ya oyinbo ara yín lọkọ ọlọmọ yá láti four hundred twenty nine ilé nọmba náà hóra wáyẹ wíìsì kọ́ wọn kọ́tà ọ̀dọ́ yà kọ̀ wíì yà kọ̀ wíì yà kọ̀ wíì wíìsì kọ́ òyìn náà ìdọ̀ yà máàlíkù oyinbo ọ̀n tó mú rí wọn náà sílẹ̀ hẹ́nẹ̀ dọ̀ fi bá dùn ẹ̀fà lè láì lásìmọ́ ọ̀rọ̀ ó sì náà fàdùn òbí hàn an lure ko on to mori sallallahu alaihi wasallam ki ya hayyu ya qayyum bi rahmatika arju wala takilni ila nafsi sarfatan ayn tako hadha alhadith awali hadithan yadulluna ala anna hunaka asma'ul husna lillahi ala sadaqa anil hayyu muni anaika ifasara allah bihi fi ilmi gaiba indahu umuli wana nyo dotu wa dotu te ini ro anaika e on nyana ke no yendo idan lam yunazzilu ha fi kitabi otu yatenu wa nawa alquran wa lam yuallimu ada min halqi dahar wa yada nyanyi nunanin wa qad jaa fi hadith safa ala wani hadith wa alazim wa ban indama yashfa nabi inu malaika nibi afe doyo wa alayhi salatu wa salam umuli wa mengora lil halaik ya abuna bim bim بأن يأذن الله بحسابهم كمولي الزكاة أمثيل ولا قال أو فأنطلقوا دوننان فآتي تحت الأرض دون والأرضين فأقاؤوا ساجدا دون سبكة لربي يومولي ثم يفتح الله عليها أقول لهم دومولي نزان من ويلهمني دومك ماين يندومي كويمين من محمده إني أويقما وحسن الثناء عليه أتي أوين ينغم أتتره شيئا إتنى ينغم lam yaftahu li ahadin qabli muri oyinu zani yola da problem ya non me wotu de keta bo o muri che ho no do so ka o ntu muri sallallahu alaihi wasallam o se ganu gamu no muri subhanahu wa ta'ala fa hunaka asma'u allah istatara biha an na ko nyo e wan subhanahu wa ta'ala ilmi gaiba rana ka ta idan wa hadha du'a fi tawassul ila allah ana ndure ke ina biyo nan anyi o ishu zin do moli bi kulli ismin ila abira ha huwa lahu ana ko anyi samma bihi nasahu ono fi hen wani reha anzalzahu fi kitabe ono ke tenuwe allamahu adam min halke ono ro la inu nan istasara bihi fi ilmi gaiba inda ana ka o kute inni oyiye ilmu idan wa fi hadha aidan dalanyi nan dalalatu ala anna ma'rifatu allah ya sanara alazuka oyiyo moli ومعرفة أسمائه دول ريلهان ومعرفة صفات دول يبجوان أعظم الأمور أو إن لا التي تتحقق بها سعادة في الدنيا والآخرة أنا يقول كوي إذا إذا قال أنا سوى إذا إن هنا نتقوى دلما ولهذا قال الله تعالى أقوى أمور أنا يكون نبا بندقك إنما يأتي الله من عباده العلماء أنا يكون يوم يوم يوم يوم يوم يوم كلما زاد الإنسان معرفة بالله وأسمائه وصفاته إن من الله دعته إني أيو مريه أتي أي رهان أتي أي طفان ازداد تعظيما له وقد دعته أعد بني مري وإقبال عليه أتي أي فاكانا وبعد عن معصيه أتي نزيل ربيان كما قال بعض السلف أسمع كفاين نوعي أنا قاله أمك أكاي من كان بالله عارف كان منه أخوف

man yusraka bihi òun mórí ọ̀rọ̀ àjẹ́ ìwé àwọn náà ká ọmọ mi sọ wọlé lọ wọ́n yẹ pèrò màdúnà zálíkà lè mà yọ̀dá lóò jẹ́ ìwé ẹni bí anáwọ̀ yóò ní ìdí yìí dáhùn yá ni yẹ ká yẹ umur subhanahu ka ya le muhammad kala ina tarakta la habatanna a'malu wa ya le misobo rumuri ya le du kora ha wala takunanna min al hawafiri o ya la ina na ki ya me an an mana ga kai bi tani me eden idani eh, azona manika edeni na ini ibi na nani bila ma ini introduction na ina ne yana yi wuni beboro na me ebe wa bani bila ba da ka ena mele doke wal ibadati aflo bloke oit se ha ko muri ono no kwesi wan ma yati aban yani oiro muri ono ibido no rera fakulama zada maarifatu kabila zada hayru fika abu monni oyu muhi awa datu o izana ina wa da huna wa daga lasu rabi yani veta huna alinayatu bil qur'an karim anika uzutiyata ina qur'an yani qira'atan inni oyka wa tadabburan atoyi rasuna wa tadbiqan atoyi patikala wa ismu qawlan qur'anaka wa nahnu ma takassarat alaina al humum okay o yani roro yani azama ولا انتشر فينا الهموم انقطع يعني جلينا كناي والهموم أتي إذا إلا لبعدنا عن القرآن هنا يكالين ذلك القرآن وإلى يا أبا لو كنا متمسكين بالقرآن يا يعني هنا كاي يا ما نتو القرآن دي أصلا مقرأ ده يا ناكا يا يتوقع تهون دو أنا نسنا كسرة واقع أنا كاي يا يعني سوذا koribina منه ديا gole on natluhu hako tilawati diya kame molkaya kaan ok lakunna asada nas iyan ino nai kai والله عز وجل يقول أمولي كاكاي إن هذا القرآن يهدي للتي هي أقوم أو القرآن نون بوبو روجين نايكاي إني تنجي إني جتر أقوم دك ويقول وشفاء لما في سجود دوا هنا إسا نايكاي أو إناين فالقرآن شفاء أو القرآن شفاء يعني أهنوه ودواء يعني تنام قوة دبل أهنون وهداية دبل ويولد وموئلة دوات وذكرى لذات دبل ذكرية نايكة تماين وتجد الإنسان عندما يتعلم من بعض الأمور أو يلالني إجا أن يلا نايكا أعظم ما أن يلا نايكا كتيمو فيمسك بكتاب الله دو سوى, دو مولين ويقرأ متدبرا دا كادا الرسولان ما هي إلى اللحظات أكرينيو آكم شيئا ويجد صدر منشرها دولك آية نصني معنا دا تصني مع غزرين وتمانينة تفس قلوب دولك آية نتوتني ميكواي والآن في عمله دولك آية أوي بديلو كانوا يقولوا ونيرا بفو أنا في لوني ينوكوي في الكاية أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا hata inahu yazunnu anna ma indahu ay mushkila bolo kulo kae yani faida ni amkata ma annahu indahu mushkila mashakil kathira ala munai kai anya ah, amkata anai ko ronai dan lakinnahu ma atumanina ama awila anata alladhi takia sahib alquran anai ko ko na ko quran wa sakina ati yani oinyi awimi ayona zetwa ya asayana te alladhi tanzilu alai anai ke kidetwa wala siyama okay ana bi ka o bi kaka yanda ka especially idza kana yatadabbaru alquran ija aponda ija asra sunna fi bayin alquran yaqulu alayhi salatu wa salam antum mudaga kama tama aqamu fi baiti min Allah ila gwanaba akogo inili hinili yumuli yatluna kitab allah de yakuwo muli ويتدرسونه لا يعزوا يمو بينهم ناكنا وني إلا نظر عليهم سكينة أكو تيزيت وعينته وغسيتهم رحمة دموري بيانبانكوا وحفتهم وهفتهم الملائكة وحفتهم الملائكة لملائكة جسكرا وذكرهم الله في من عنده دموري أتمايان نونا قائدا فالقرآن شفاء القرآن هنا ضامكن والاستشفاء بالقرآن أكو إيسي هنا قرآن ليس بأن يشتري الواحد منا مصحفا أوي كي يظنع يا قرآن ويعلقه في الرف دو من شاقه إنا شفاو أو يداه في مقدمة السيارة أو دو من سيقو بدموتاو أيسا كونا وفي الوقت نفسه إنه من يتهز كتاب الله مهجورا ومريد كومه هجرايا ومكا لا يقرأه ويكا ولا يتدبروا ولا يتدبروا وما سنتبعنا ولا يجاهد نفسه على تدبيك وما سولك أي سكرانا كواسم القرى أوكي ليس هذا هو الاستشفاء بالقرآن أي أيوة، وصلنا أنا ميشا نور القرآن الاستشفاء بالقرآن ويشا نور القرآن بالأمور الثلاثة إلى بقراءته أويكا وتدبره أويكا لسنة والعمل به أتم قرائرا أنهم سبحانه وتعالى تقى الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولا نايك آسوي ليا كعم والككا أولئك يؤمنون به أنا نايك يدولون وما يتلونه حق تلاوته وبتما كأياك عم والككا أي يقرؤونه أياك ويفهمون معناه دي تمان دي يوان هذا لا إله إلا الله ehe akọ akada Wole ọrụ ọrụ anyị alanye anọsan kụrụ anọ na kwụkwụrụ anọ ka ahụ wa ka ọ ma akwụsala ọ kụlọtụ pati a kụlọtụ nat alanye anyị asọ m imam ike anyị anyị abụọ ya ni ọ mere anyị bụ sọtụ zizala ọrụ anyị ka ha dị ka because no ha o mebe beyin o wa na doko no hato doke wa yafamuna maana oni ka wa understand meaning nan wa yamaluna bi muqtadahu do wa muqara sanu qur'ana ahon ni tilawa o ise muqara e wo kene daga tilawatul qur'an la takunu bi mujarrad qira'ati o qur'an e bi jora ka kene bal la e no فضوا بدأ مقرر له ولهذا يقولون أبوا كاكاي سلا فلان فلانا يعني أذان أو سات أو سات أذان دوك أي تابعه أو سات يعني يدلو سلا لو سات سات فلا بد من العمل بالقرآن أين يقوى بدأ مقرر القرآن ولهذا قصرنا فإن العناية بالقرآن أو إكتية القرآن ويتر القرآن قراءة وتدبرا وهيك أطير رسولنا وتطبيقا أطير مكرمة هو أساس السعادة والفلاة أنه وجدت لصائد أطيها وزوال هموم والغموم أطير شوكولي يعني الهموم إذا ما والغموم أتمكتا ولهذا ختم هذا الدعاء بقوله أنا دولا دولا نتعي رأيك أكاي أن تجعل القرآن العظيم ربي أقلبي ما يكون قرآن نايك القرآن دموالي أبي أبطاوي سنايك أن نريد أن ميكا ani ah, isa me ni sa ba wele isa o visori ayam wa nuru sadri do wetu we ila tan wajila huzni do ko ko le zamam wa zahabba hammi wa ghammi do sho ko le yani sana ka tememo atana ka a temere doka ila kana alqur'anu hadha shanuhu fi qalbika wa kana alqur'anu anile an maina yao wa hadha shanuhu fi sadrika anile an maina ratao nuru sadrika dobi etuwi ila tawarrabi qalbika dọ́bìsọ́ náà ìkáyẹ̀ ọ̀nàbìsọ́ náà ìkáwọ́ bí sọ́ọ̀rì in form of nourishment yẹni àmì ẹ̀yẹ́ pàṣẹ àwọ̀ yàáyà wọ̀jìlá òsùnìkà dáìkọ́ náà nyẹ́ ọkọ́ náà nyẹ́ ọkọ́ rẹ̀ yẹni ìsọ́ náà ìka a katawọn wàdà hábà hàmìkà wà gọ́mìkà dọ́bìsọ́ náà ìka kó kó rẹ̀ ìsọ́ náà ìkáyẹ̀ àzàmáwò àsọ́ náà ìka àtọ́rẹ̀ هل غموم والهموم او كمان يا غموم والهموم تجد الطريق الى قلبك او كنيو دايبا هنا يا هل لها مدخل الى صدرك وفؤادك anya hayo anya do no ba mo yani in ra ta wa bina yawo la wallahi okay eh eh, eh li wallahi ma tun wuri kulli annaha mamuru bil hayy aw ka ya wuri hiya wal qulub aw iya aw ka awira ay yani o ya asma kenya ban tal qalbu ya yani ay te container idha malatu bi dhikr wal qur'an yaju hiya zikri at qur'an واستهدر عظمة الله دوش أهلا نويت تنغوم يوم أمورهن ما بقي لهذا الأمور أي مكان أذاني يمسنن يعني كأكون يحيى لكنه إذا ضاف فيه الإيمان أو كجي إيمان وراكم منان وضاف فيه الذكر إتنا هزيك لكم منان وضاف فيه سلة بالله لكم منان سبي يوزي أنا إكاو إناك نور أمور سبحانه وتعالى وجدت هذه الأمور إليه طريقا وسبيلا أبسنا ندور روزي دي بانوه قال لك أن تجعل القرآن العظيم ربي قلبي ونور صدري لما ذكر قلبي ذكر ربي أمي مويتا ماي آي دو مويتا ماي أباكن يعني سنة كسبرين إني ولما ذكر صدر أمي مويتا ماي لاتي ذكر النور دو مويتا ماي توين لأن النور ينعكس على ما في داخله أبوك كيتنا يتوي بابا رايتنا ينين يتوي دنا ينين والربي أولي ربي هو الماء ونبينين الذي يصل إلى النبات أنا نيتوه يتنا يكيتيري fayagziha do sori o do meka onyi no ritmen summa yata o fi hal hay ay mandure ka o iza to hona agana hona fanta iza dahala al qur'an ila qalbi wa idu qur'an on na yaw asbaha mithlu rabbi do yasman ki inyi apa dabo yumbitu anwa izuhur ana ko cho flower ni ni wa anwa al hadaik atubadile ni ni wa anwa ismar wa anwa asmar tsule ni ni allati la atibu minha ana kenya tuzona enero ana kai ozoza yani onwe ihu na wala ajumal abika ozodahu abika ozodahu wala asan abika ojetere ozodetetere na saka wa iza tara sazuka bin nur ijo ara gara hina ya ito we asbahat hayatuka kulluha nuran wa ya abe ha hara e ha odo we ito we asị isanaika ati ha anyị di ya anyị illumination kwa دو دوشو كوزي هزني أي يجل هزني ويذهب دو دوشو كوزي سنة دو شونا فلا يبقى منه شيء بالقرآن وقد يكون سبب أنا يقوى كينان للقرآن يعني بالاتفاة بالقرآن جو يسي أهون القرآن إلا أذهب الله قمه وهمه وأبدله فرحا وكاكا أكو مريشو كوزي يعني إذا الزمان أم قدن دوا على آيهني وهذه هي ثمرات صنبة تطعنين فهذه تذكرة حول هذه الأذكار المباركة ọgọdọna bẹ aitama ini zikiri na ika ẹnẹ nilfọida wa dawasi azima atajuwa dẹmu wa ausi nafsi wa ihwani bitakwallah ọka ma kẹwọn mọnà àti ẹnyaram bitakwallah ìròyìn wòhó mori azawajal ana ìkọnọyún dẹdẹ jẹun wa anata ta ahadal azkaru nabi alayhi salatu wa salam di yanyi yani yanyi oyi ṣe ipe yani ọ̀sán àìkà yà hóró àmẹ́ yani askarai ya hura me ana ka nabi sallallahu alaihi wasallam ame wa da'watuhu masurat ati aduwa na kai adowe anu hunu wan bi ta'allumha lele kai bi ta'allumiha lele kai qatan wa madarasatiha da'i sana kai ya sitan wa muzakaratiha biya moita maira wa tadbiquha biya practicala isana ina nabi ya maskar kana askar oni ame

yani ele ibini wele ibini wao sahun oina eta wa gaflatun yani do chai hu mizikiri eh wana moita mai how hard out wa ya tudo wa mizikiri waleilu kanomun wal afala kalazimun okira wa do wara we we swara do wa watch season film we swara do wa watch uban chere ubaru ele kwa hene olubeta daje sọlọrọrọ asọlọ ní àfọmọ ní wọ́ọ̀ tí ọkọ wọn asa yọ ìjẹun láti alazim wo zùgẹ́ ọkà ìbó bẹ̀rẹ̀ tu bẹ̀kọ̀ ìjúgbẹ̀ ẹkọ yẹ màkì ẹ má wà á húrẹ́ yìí tó fi fún àwọn mẹ́ ọba àgbà máa. àkọ́kọ́ àwọn ní kí ọmọye yasọmi sọ ẹ̀dá sáyìí káyè sọ́nà sínú ìhìn ìwà ẹ̀ ọ̀nà ọ̀nà ọ̀kẹ́ tàtúrú bí màá yasọ́nà wọ́tàfọ́rọ́

ok kama sọrọ bela zati fi nnọọ mi halimi asman kọda mi ehi na wa ama na arụrụ ịhụ e na ọdọ ọrụ ọrụ ka ya especially our sisters ee ọrụ ọnụ mmemme na ọrụ ka ihe ahụ anyị ọdọ na ọhụrụ oyi na anaka mẹ́wọ́n ọ̀gá mufti mẹ́wọ́n ọ̀gá ọ̀rọ̀ náà kọ́wọ́n náà rọra ni ọ̀nà ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ kọ́nà àti kẹ́yì ten thousand ah, ten thousand náà kẹ́ ẹ̀ wọ̀ hundred thousand so okay ọ̀nà ọ̀rọ̀ náà lọ́dọ̀ wọn don't worry give me the ten thousand ẹ̀wọ̀ kó ten thousand náà but ẹ̀sán náà wẹ̀ tẹ̀ sùrù bilazat bilazat nọ́ọ̀mù. dọ́kà وشغلك فيما سوف تكرهه جيبه كذلك في الدنيا تعيش بهائمه

لكم أسأل الله بأسمائه الحسنى ما يهم لي ما يهم لي يعني إلى هنا كلا هاي الأذابين وصفاته الأولى هذا بيجوانا كبيجوانا النبأين أن يفرج هموم من جميعا يعني كل ذي أبن كتاي كبعد وأن ينفذ كربتنا دو كوكو لي أن كتنا كأنا وأن يفلح لنا شأننا كله دو تنيوي أبلاي وأن لا يكلنا إلى أنفسنا إلى أنفسنا ila anfusina da sona wa yan wai sarfata ayin da je da ha wa an yahdina jami'an da wara bai je sawa asabi uzana ko wala na jere wallahu ta'ala alam lokum mulana ananya ne bananya yan wa sallallahu wa sallam ala nabiyyina muhammad umu enworo atoyi umu ni tani muhammad wa ali atani da wasabi ajma'in ati asabian gabada so tanabe oni ka mane understand the power of zikr sẹ́mẹ́ndì yà mí wẹ́n wẹ́n na ọ ọ̀zọ́ rọ̀ rẹ̀ wútẹ̀rí kan náà ẹ̀ náà ẹ̀sà hìzìkìrì àákàlẹ̀ ilé ìrùkọ́wẹ́ náà mìzìkìrì. na ọ̀dà ya na sẹ́yà ká ọ̀nà ya lónìí káyẹ̀ na wọ́n mi understand what we are saying àsáyì káyẹ̀ anani sabu kala de akele fanya la la ilaha illa allah la ilaha illa allah that we akele fanya de your state of mind is not different from them so oh, you need to understand eh sa hizikiri dia important sana because quran on wata hizikiri so go on ke ya try abi askaro ne ya me especially our askaru soba wa masa odikunkunyo try to understand say meaning nan kasa ka wa ka kene kama ka au na kasa ma ka

من هذا تنيجي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك